ètò ojúmọ́ ire náà ni ó lọ tẹ̀ ní ọjọ́ ajé pẹ̀lú Olúwafẹ́yìkẹ́mi tó nínú ìfáàrà tí mo ṣe kó tó di pé awọ ìgboro lọ láti lọ fi ọ̀rọ̀ wá àwọn ènìyàn lẹ́nu wò mo ní ọ̀pọ̀ máa ń pe àwọn oníròyìn ní olófòófó hmm, nítorí gbogbo ibi tí ẹ̀yin ò bá fẹsẹ̀ yín dé pé kẹ́ẹ̀tì ẹ̀ lè mọ bó ṣe ń lọ àwọn oníròyìn wọn ti lọ sáríwá ni wọ́n ti lọ sí gúúsù ìlà oòrùn ìwọ̀ oòrùn káàkiri àgbáyé àwọn ibi tẹ́ ẹ̀ tiẹ̀ nírètí gbogbo bẹ́ẹ̀ ni àwọn oníròyìn ń gbé láti lè gbé ìròyìn wá fún wa káwa náà lè ká bá a ṣe ní oníròyìn ní ti ìgbé ìròyìn láni ti àwọn móhùnmáwòrán bẹ́ẹ̀ náà láni ti àwọn asọ̀rọ̀mágbèsì wọ́n ti ń gbèsè nísìnyí o ìyẹn àwọn rédíò gbogbo gbà la máa ń gbọ́ ìròyìn ìbéèrè tí mo wá fẹ́ bi àlejò wa nítorí pé tá bá ń sọ̀rọ̀ nípa oníròyìn ti fún tẹ̀dọ̀ oníròyìn òun ni wọ́n máa tún fún wa láàárọ̀ yìí lórí ètò Ojúmọ́ Ire ta ni oníròyìn ibo ni iṣẹ́ ìròyìn ibo ni ó dé ibo la ti ń bọ̀ ibo la dé nísìn ibo la ń lọ kí ni ọjọ́ iwájú iṣẹ́ oníròyìn kí lọ́jọ́ iwájú wọn ṣe rí pẹ̀lú oríṣiríṣi tí à ń rí káàkiri ìyẹn ní ti ìmọ̀ ẹ̀rọ à ń rí social media à ń rí blogs à ń rí lèyí à ń rí yùn bí tẹ́yìn tẹ́ ẹ̀ tiẹ̀ nírètí wọn ti gbé kámẹ́rà wọn ti yà wọn ti jù sí social media ṣé eléyìí ṣé kò ṣàkóbá fún ọjọ́ iwájú àwọn oníròyìn gbogbo eléyìí òun ni àlejò mi tí wọ́n jẹ́ olùdásílẹ̀ hmm, àti ẹni tí wọ́n ń gbé ìwé ìròyìn Integrity Reporters jáde àwọn náà ni ọ̀gbẹ́ni Adéwálé Ògúnníran ọ̀gbẹ́ni Ògúnníran ẹ kú ojúmọ́ o. ẹ pẹ̀lẹ́ lóòtù ṣé dáadáa la àdúpẹ́ o àlàáfíà lẹ wà. àlàáfíà la wà yín náà ńkọ́. Hmm. táwọn oníròyìn rẹ́rìn-ín ni ah, ojú yín tí a lè kokoko láì ṣe tí ẹ ṣe síṣà ẹ ṣe sójà rí. <laughs> àṣìṣe sójà rí iṣẹ́ náà ní iṣẹ́ ìròyìn. tó ẹ jẹ́ ta ni oníròyìn. oníròyìn ó pín sí oríṣiríṣi ọ̀nà oníròyìn ẹni ẹni tí ó ń káàkiri láti ro láti láti sọ nǹkan tó ṣẹlẹ̀ níbì kan fún àwọn aráàlú káàlú bá àwọn nǹkan tó ń lọ láwùjọ. Hmm. ẹ̀dá bóyá o ti dáa ni o àtúntò díẹ̀ káàtó àbí láti gbé àwọn míì lárugẹ níbì kan tí wọ́n bá ń ṣe láti gbé wọn lárugẹ láti lù wọn lọgọ ẹnu hmm. láti ṣe káre sí àwọn. olórí tó wá jẹ́ àwọn kan lọ́wọ́ pé àwọn oníyìnbó ń kú wọn ní watchdog hmm. fún ìjọba fáwọn tó bá wà ní hmm. ìjọba láti máa pe àpèjúwe wọn sí sí àwọn ìjọba àkíyèsí wọn wá àpèjúwe kan wọn sọ fún wọn wípé nǹkan bá ṣe o nǹkan ṣe o ibà ni ó ti kù díẹ̀ ká ṣe o ibà ilẹ̀ ṣe dáadáa o hmm. iṣẹ́ ńlá ni iṣẹ́ oníròyìn. iṣẹ́ ńlá ni iṣẹ́ oníròyìn ká kúkú pè oníròyìn ní ilẹ̀kùn tó rí nílé tó rí ta àbí ká pè wọ́n níbi afárá tó wà láàrin ìjọba àtàwọn aráàlú. irọ́ a lè afárá afárá tún yàtọ̀ afárá tún yàtọ̀ kí afárá ni àtẹ̀gùn síbì kan hmm. tí oníròyìn wà fún ni wípé ká dúró bí ìlú ó ṣe dáa hmm. ká sọ nǹkan tó jẹ́ kí ìlú dáa ibi tó bá ti jẹ́ káàtó ká sọ fáwọn aráàlú ká sọ fáwọn ará àwọn ìjọba ká sọ fẹ́ni tó bá kàn pé pàtẹ́ ẹ̀sìn nǹkan báyìí nǹkan báyìí lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ń sìn ẹ̀mí jẹ́ ìṣòro gẹ́gẹ́ bí àpẹẹrẹ ń sìn tẹ́yìn lọ ládùúgbò yín tọ́nà kan ọ̀dà ládùúgbò yín eléyà kẹ́ gbé sínú pépà yín ọ́ tàbí kẹ́ pé àwọn tó dẹ̀mọ̀ pé àgbo nǹkan báyìí ṣẹlẹ̀ mí kọ́ wáyé tẹ́ lọ ṣe hmm irun sáfárá mm-hmm. ẹ ń pe àkíyèsí mm, dàbí olófòfó èkìsí olófòfó <laughs> olófòfó náà olófòfó kọ olófòfó tún yàtọ̀ olóòtú àmì àmì kọ àmì àwọn àmì tún yàtọ̀ àwọn ọlọ́pàá làmì gbogbo ẹlẹ́sà kó papọ̀ mo tẹ bá tẹ̀sán náà ẹ tọ̀nà o ẹni tẹ̀sán àkógbò àkó àmọ́ kìlùbà dáná ni. kìlùbà dáa tó èyí ò ní pé oníròyìn ẹni tó wà pé kí ìlú lè dáa kó máa mú ìròyìn níbi tó ti ń wá kó sì máa fi tó àwọn tọ́rọ̀ kàn létí ẹ jẹ́ wá wò ó iṣẹ́ oníròyìn ibo la ti ń bọ̀. tẹ bá ní ká wo ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ oníròyìn iṣẹ́ oníròyìn ṣe hàn pé fàáfà kàńtẹ̀ tó gbé kàńtẹ̀ tó gbé wa ni. bẹ́ẹ̀ni ṣẹgán bẹ́ẹ̀ni. wọn gbà tẹyìn bẹ̀rẹ̀ bolẹ ti ń bọ̀. tẹ bá ní ká wo tẹ bá ní ká wo pẹ̀lú àjọ ìṣẹ̀lẹ̀ abẹ́rẹ́ náà àṣìṣe lánàá ni mm. àmọ́ tá bá wo àwọn nǹkan bá ṣe bí orí ó le gangba kan mo ní àǹfààní láti lọ bá abolóye kan sọ̀rọ̀ oníròyìn ni wọ́n kò tún pẹ́ gan bàbá náà mi dárúkọ wọn tí mo bá dárúkọ wọn gbogbo èèyàn ló mọ̀ wọn. wọ́n á bí wọ́n pé ah, ẹ sketch ẹ daily times nígbà yẹn báwo lẹ ṣe ń ṣe kò sí íńtánẹ́ẹ̀tì kò sí. Si Eh, ẹ̀rọ ayárabíàṣá hmm. taparaita lẹ ń lò. taparaita bẹ́ẹ̀ ni. bàbá yẹn ròyìn. fóònù gan land fóònù ni. land fóònù ẹsẹ̀ máa fọ yí èèyàn mẹ́rin lọ́dẹ̀ ni. máìlì mẹ́ẹ̀ẹ́dógún kan tó ní fóònù. àwọn jẹ́ ń ṣe oníròyìn gbà yẹn ah, iṣẹ́ ńlá ni wọ́n ṣe. Hmm. iṣẹ́ ńlá táwa gbó bẹ̀rẹ̀ ìròyìn gangan ẹ jẹ́ ká kọ́kọ́ wò nígbà tí wọ́n dá eh, WNTV eh, sílẹ̀ hmm. now NTA nìbàdàn ó ní ìgbà tá a mọ ọjọ́ mọ́ wo bí àwọn bẹ̀rẹ̀ láago mẹ́rin wọ́n parí láago mẹ́sàn-án aago mẹ́rin ìrọ̀lẹ́ aago mẹ́sàn-án alẹ́ hmm. olójú ẹni tó lè gbọ́ gbàgbà mélòó kan lẹ́rú so ẹ wo gbá yẹn hmm. gbọ́yá wọ́n ṣe ní aago mẹ́rin dago méjìlá lóru hmm. ìgbọ́yá wọ́n ṣe wọ́n kàn ṣe lọ́wọ́ àárọ̀ wọ́n bẹ̀rẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ láàárọ̀ láago méje bíi ten láago mẹ́wàá àárọ̀ wọ́n dàlẹ̀ wọ́n ìròyìn gbà yẹn gbà yẹn ni nǹkan tó ń pè ní breaking news wà. Hmm. bó ṣe ń ṣẹlẹ̀ báyìí la fi ń tó yín létí o. èrò bó ṣe ń ṣẹlẹ̀ kan. fẹlifẹli. ó fẹlifẹli tẹ́lẹ̀ ẹ̀ kò tẹ́lẹ̀ ẹ̀ kò rí hmm. kẹlẹ́ kan tàbí lérí hmm. tó ń kàn tẹ̀ ti ṣẹlẹ̀ láti bí ìjẹta ṣẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin wá rí ẹ̀rọ rí kí ìlú wa ń sìn hmm. tọ́kùn fọ́lọ́ pé ẹ ṣe research hmm. ẹ ṣe. kí ló fà á tí nǹkan báyìí fi ṣẹlẹ̀. <laughs> nígbà yẹn bí ìròyìn ti bẹ̀rẹ̀ lakọ́ tún sọ yẹn o but nísìn nísìn tá a bá ó jẹ́ kí ilé ayé ó ti wà ó jẹ́ kí wé ìròyìn. ti tàwọn oníwèé ìròyìn náà kọ́ tí ì tàwọn oní tẹlifíṣàn rédíò. tàwọn oníwèé ìròyìn tẹ́wọ́ gbàdán pé three times tẹ́wọ́ àwọn three times náà mo sọ nínú kọ́ sọ ti bàbá yẹn fún yín tán ló tabaraita Hmm. ká tó rí fọ́tò kan mo ka story kan tí ìkan lára àwọn ọ̀gá wa tí wọ́n kọ níbi ìkànjọ kan ìgbà tí 1990 ní ọkà kù kò sẹ́ni tó rí fọ́tò ọkà hmm. wọ́n ní láti lọ síbi tí wọ́n sọ fáwọn wọ́n sọ wípé àwọn ní láti lọ síbi tí ìwà ìsàn ìlú ìsàn ní màá yẹn wà lọ́jọ́ bí wàá bí méjì ọ̀nbẹ́ wọn á tẹ̀ fọ́tò wọn àrí nígbà tí wọ́n débẹ̀ láti Èkó lọ sílùú Ìṣàn àbí mẹ́ta tọ́jọ́ gàlọ́gà nínú wíìrì yìí torí kágbé ń sìn ni tèmi agangangu làádẹ́ rí fọ́tọ̀ ẹ̀ kò sí nǹkan tó tẹ̀ wọ́n láwọn wá lọ wọ́n rí àwọn rí photographer kan nílùú yẹn ọmọ kò sọ́gà rẹ̀ lé ọmọ ẹ̀ wá ẹ̀ náà lọ́gbọ́n ọgbọ́n náà ni torí pé wọ́n fẹ́ jẹ́ àwọn aráàlú mọ tó ń ṣẹlẹ̀ wọ́n fẹ́ kí àwọn aráàlú mọ àwọn tó wà lẹ́yìn ti tẹ̀gbàjọba yìí wọ́n á ní kọ́mọ náà kó kó àwọn fọ́tò tó ní ìdíjáde wọ́n ṣàfọ̀kọ́ pé ah, ìlú yìí ni ọkùnrin ó lè jẹ́ pé wọ́n ti ṣe àjọyọ̀ kan bì kan táwọn onífọ́tò yìí tí wọ́n ti yà wọ́n dọ́gbọ́n rán ọmọ yẹn níṣẹ́ láti lọ ṣe nǹkan kan lọ ra mínírà wà fáwọn wọ́n nípa táwọn wá ń sí kó tó àwọn yẹ gbọ́n fọ́tò ọkàn náà fọ́tò kan ni àwa fún ni lẹ́yìn ìgbà tí wọ́n ti bí ọjọ́ mẹ́ta mẹ́rin ni o. Hmm. so lẹ́yìn pa àwọn afọ́tò kásáfà fi ran aráàlú ara àwọn breaking news times times ọ̀nà yẹn. gbàgbà tí wọ́n dé padà sékòó tí wọ́n lò nínú iṣẹ́ pípa wọn. gbogbo ìbàjọ́ náà nàta tán torí àwọn èèyàn fẹ́ rí àwọn èèyàn fẹ́ rí ojú ẹni náà. but nísìnyí kò sí nǹkan tó jọ yẹn mọ́ hmm. tí n bá fẹ́ wo madam Fèyíkẹ́mi tí mi jẹ́ nígbà tí ẹ wá ti wọn ah, pe Facebook ẹ àwọn ìbò sọ pé the world is at fingertip now. Hmm. Bọ́lá ìgbà yẹn orí ìkawa báyìí orí ìkawa báyìí ni gbogbo àgbáyé wà gbogbo àgbáyé wà. Àtẹ̀yàn máa ní àgbáyé jìn àlèdè ah, Australia àlèdè China. Eh, ẹ dọ́ra fẹ́ China àbí tẹ́jọ́ kò sí yẹn débẹ̀. Hmm. So ó ṣe wà ṣe ń pa àwọn tó ṣe ń gbà yẹn àwọn ọlọ́pọ̀lọ́ yóò pé ni. But nowadays nǹkan ti wà much more easier o ti o ti ó ti ìrọ̀rùn ti dé iṣẹ́ oníròyìn mi sìn ibo la dé báyìí. táwa dé gẹ̀ẹ́sì làwa wà yìí mm-hmm. gbogbo gbogbo èèyàn gan ló tẹ̀ tí wàá doníròyìn sí i. <laughs> bẹ́ẹ̀ bá wà nílé yín ẹ ti doníròyìn yín sì fún yín lápẹ̀rẹ̀ ẹ wo nǹkan kan tó ṣẹlẹ̀ ní bẹ́tà sápẹ́lẹ́ tí youth cover ọmọ yẹn tó yẹ success ẹ if i no pay now no be say i no go pay hmm. wọ́n tẹ̀ gbé sórí afẹ́fẹ́ hmm. gbogbo àgbáyé jẹ́ rí ó gan ọmọ tó ṣe gan ọmọ pé ó máa lọ bẹ́ẹ̀ sẹ́yìn hmm. pé ó náà yín fọ́ọ̀mù gbogbo èèyàn sì ti dé iléèwé ọ̀hún àbá àti ẹ̀dẹ́bí àti rí ta iléèwé tí wọ́n ti lọ́mọ rẹ̀ o èèlò náà fi lé o báwo ló ṣe rí báyìí láti sáfẹ́lẹ́ challenges tó wá sọ̀tọ̀tọ̀ sí sẹ́gbà ti sọ̀kan láyé àwọn bàbá yẹn gbà tí wọ́n bẹ̀rẹ̀ bó ṣe le tó nísìn tí wọ́n ti wá wo tó ń ṣẹlẹ̀ nísìn ok tí wọ́n ti wá follow follow up story yẹn tí mo sọ ń sìn yẹn tọmọ kékeré yẹn sẹ́gbà ọmọ kan kọ́pà kan la ló gbé sáyé ó ń kàn fi ń ṣe eré tiẹ̀ ni gbogbo yẹn dẹ́ rí i pé wọ́n dẹ̀ sànú ọmọ náà tẹ bá wo nǹkan tó wá ṣẹlẹ̀ àwọn oníwèé ìròyìn míì follow up tẹ bá follow story ọmọ yẹn bó ṣe lọ nu pépà àwọn oníwèrò àwọn wèrò ilé wèrò mi ọmọ tó wà ń bẹ tó jẹ́ bí oníròyìn wọn tó wà nílùú náà ó lọ ṣe fẹ́ẹ́nu sọmọ pé interesting interesting tinú ìròyìn jáde inú breaking news láyé láàárọ̀ hmm. follow up hmm. researches lórí ẹ̀ oríṣiríṣi kan tó wá ń jáde ah, mi ò mọ̀ bóyá nǹkan tí mò ń sọ ẹ ẹ ibi tí ìlú dé sí ni hmm. ẹni ọ̀dà àwọn èèyàn tó bá tẹ̀sí ní kọ̀ǹpútà hmm. ayárabíàṣá ó náà ti dún lóyìn nìyẹn hmm. ẹ̀dà kò ní ẹ̀kọ́ nípa rẹ̀ ọ̀kọ́ lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ọ̀kọ́ kó ṣáà ti mọ gbèrò síta àwọn èèyàn á sì mọ ká ẹ jẹ́ wá wo ibi tí ròyìn dé nísìnyí ọ̀rọ̀ social media àti ọ̀rọ̀ àwọn bloggers kí ni àkóbá tó ń ṣe fún iṣẹ́ ìròyìn. èmi ò rò pé ó ń ṣe àkóbá kankan lọ títí tí oníkálukú tó bá mọ iṣẹ́ ẹ̀ mi ò ní kójú ọ̀hún tẹ̀yẹ́ fò. bẹ́ẹ̀ kò sí mi ò fi lọ́rọ̀ ọkàn ti tèmi nìyẹn o pọtun hmm. tẹ́lẹ̀ máa fi sọ ni pé olóòtú hmm. àwọn èèyàn wa tí wọ́n ń lo pluggers eh, social media wọ́n ń lò ní ọ̀nà tí ò yẹ jù okay tí ò yẹ kán lù tí ò yẹ kán lù ok wọ́n dẹ́ ẹ̀wọ̀ tọmọ tá a sọ sí ọ̀nà tó dáa nìyẹn hmm. second man hmm. tẹ́ ẹ bá wo social media oríṣiríṣi irọ́ tí ò tẹ̀ ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ mi kàn ní lágbájá ti kú o. ẹ jẹ́ kí n tún fún yín lápẹ̀rẹ̀ kan ìgbà tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe ìdìbò tó kọjá ẹ̀ hmm. lọ́yọ̀ state wọ́n lẹ́gbọ́n kan a máa ń sọ̀rọ̀ dáadáa well done it ara àwọn tó tún òun wò níwájú nìyẹn mm. wá pè mí wálé wọ́n ti pin mi ní dárúkọ mm. wọ́n mọ̀ títí pa alápájá mm. wọ́n tún ti pa làgbẹ́jẹ́gbẹ́ awádẹ́ka mo ní ẹ̀gbọ́n ìrọ̀nù gbogbo tẹ̀ ń pa kò ní ṣẹlẹ̀ ah bó náà ṣe ní wọn pa káàkiri ìbànú láì ṣẹran bẹ́ẹ̀ wọ́n pa làgàṣègbè wọ́n pa làmẹ̀dù ah wọ́n ní torí ẹ̀gbọ́n mọ̀ wípé oníwèé ìròyìn mi wọ́n á pe àwọn èèyàn mi fún wọn pé àwọn oníwòrán gidi ni wọ́n bó wá ṣe rí ni wọ́n sọ fún mi wọ́n ní ẹ̀gbọ́n kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ tó pe àwọn lọ́dúnjọ́ lóṣèlú kan wọ́n náà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ wọ́n á pẹ́ gbẹ̀gbẹ̀ rẹ̀ lórí ẹ̀gbọ́n yẹn fọwọ́ gbàyà fún mi pé àwọn tó àwọn tó yẹn wọ́n ní kíní kan wálé mi ilé sọ́jú ò dáa pé kéèyàn bá lò ó ó ti mí òun lórúkọ bẹ́ẹ̀ wọ́n á ní kéèyàn bá gbé jáde mú ní wọn á pẹ̀lú ìgbàdà ẹ lọ ṣe ìwádìí dáadáa kò sí nǹkan tó jọ ogun lẹ́sọ̀ yẹn hmm. lẹ́tà ó náà wàá pè padà aa ah, òtọ́ ni wọlé kí n hmm, mo tẹ̀ ní gbọ́dọ̀ yẹn mọ́ n ò ní gbọ́ ogun jẹ́ sọ fún mi pa fóònù mi nǹkan bẹ́ẹ̀. Hmm. tó àwọn ìṣòro wo ni ó ń kojú àwọn oníròyìn kí ni ọjọ́ iwájú àwọn oníròyìn ṣe rí gbogbo eléyìí òun ni a máa gbéyẹ̀wò nígbà tí a bá dé láti ilé agbára lórí ètò ojúmọ́ ire ẹ kú kalẹ̀.